lọ́rọ̀ àwọn tí mẹ́lẹ́ láàrin one to nine oní ni yóò mọ̀ àrọ́fà ṣùgbọ́n ká tó lè di mẹ́tàlá yóò mọ̀ àrọ́fà yìí ọ̀dà pípọ̀ Ẹjọ́ gbogbo àwọn tí a ní lọ, á gbé ibi tó ń bẹ̀rọ̀ wọ́n ti gbogbo àkájọ. Nígbà tó bá yẹ wọ́n tó lára tó ń tàbá wọn, kápá mi gbọ́ àlàyé díẹ̀ táwọn àbá àti ẹ̀ ṣe lórí ẹ̀. Torí tọ́lọ́ ẹ jẹ́ ká ní sùúrù. Yóò máa ń fọ ẹ bá dúró ní ọgbọ̀n. Àwọn ọmọ sára kan bẹ̀rẹ̀ àbúrò tàbí sọ́nà. Wọ́n ní wọ́n sára kan tó jẹ́ kí wọ́n pàtàkì tí wọ́n fẹ́ bá sọ yìí. Tí gbogbo àbá Láàrin wọ́n tó kẹ́rin, súnmọ̀ kan bẹ̀ tọ́jọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wà lóbi nípa tí n bá kọ́ sọ́nà gbogbo àwọn òbí àwòsọ ni nínú hadithi tí mọ́mọ́ ahmed gbọ́wà nàbí dàbẹ́ bin ọ̀nà rọ̀bí allahu ta'ala amma mahuma ó sọ lọ́nà ní mọ́mí àyàmì ààbọ̀n ìdàlọ́ kò sí ọdún tó lọ́rọ̀ lọ́wọ́ wa wà hábù fi hin nà amẹ́lì tí ọlọ́run tó bá ṣe yìí òṣìṣẹ́ nù àwọn ọjọ́ tó ń sọ tó lọ́rọ̀ wà ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ sí jà ó sọ lọ́wọ́ ní pàtàkì ìwà ìhìn nà mẹ́lẹ́ والتكبير والتحميد اقول لا إله إلا الله نفسي اقول يا الله أكبر نفسي اقول سبحان الله نفسي أواني التكبير يتكبير يعني التكبير المطلق والتكبير المقيد التكبير المطلق هو التكبير لا يتقيد بشيء ó ní ìmọ̀ ẹgbẹ́ ọlọ́run tóbi tí ó òun làgbà níbo ló máa bẹ̀rẹ̀ tóòrùn bá ti wọ̀ ní ọjọ́ tó kàn inú dùlùpáàdà táàbù pé wíwọ̀ òrùn yóò a ti bọ́ sí gbọ́n dùlùpíjà tá a rọ́sùn àti dùlùpáàdà ti ẹ̀sùn tá a ti náà ni tóòrùn bá ti wọ̀ bí irú bá bí irú ó ti bẹ̀rẹ̀ bó wà ní dídì náà الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر كبيرا أما واسع بكري عليه لا يوم àwọn akọ ní o àwọn sọsọlọ ní o àwọn lọsọ ní o àwọn lọfíìsì ní o gbogbo àtò ìyẹn ló wá nù hadith abẹ́bẹ́rúmà nínú ṣẹṣẹ rẹ àti àbúrò rẹ rọ àwọn méjèèjì wò pé kíní ọ̀fẹ́ ìyàwó yẹn máa ń wá máa ń lọ ọjà ó rọra kankan o bọ́ọ̀bà wọn lọ́jà lọ́kàmà káàkiri láàrin àwọn ọjà. Allahu akbar Allahu akbar dáadáa. Ṣé wàá jẹ́ láti lọ́kùnrin ẹ̀tọ́ bẹ́ẹ̀ láti ìyá òsùn náà ṣe pé wọ́n àwọn ará ọjà lẹ́yìn wọ́n máa ṣe dínkù jàmá ìtẹ̀lé wọn. Kò sí ní sáà fún àkójì kọ́ ọ̀ma tó lẹ́yìn. Tàbí kò náà mo ló kárí kó dùdú jẹ́ lọ́la àwọn ní ara tó ti ẹ̀sọ́ sọ́nà ká sáà ti ká sí. àrí ní mẹgàfóònù. bákan náà àfọ́nù bàbá rẹ̀ bá lọ téèkì gbogbo àwọn olùdá lọ wọn ni ẹja fi gbági ẹja gbági ta àbùbá kẹ́kọ̀ọ́ ẹja fi ìyàrá gbóni àti ẹja fi gbóni àti kọ́ wọn ni ẹ̀sọ́ já mọ́tò ọ̀dọ́ lẹ́sẹ̀ eré àgbà àgbẹ̀ àti ìjọba gbọ́ ọ̀fẹ́ ẹ̀yìn kan sọ ọ̀rùn àwọn àmì ọkọ̀ Allahu akbar Allahu akbar jẹ́mọ́ tó bá yẹ pé àlọ́ gbọ́ súnlẹ̀ yìí ń tọ́kẹ́ ìmọ̀ ẹ̀bẹ̀rù àrẹ ní ìdí ilẹ̀ máa kí àwọn ọjọ́ òṣìṣẹ́ pẹ́pẹ́ gbọ́dọ̀ lágbọ́ wọn yóò kú jù báyìí o ẹgbẹ́ òdìmọ́ ọkọ̀ dìbò èèyàn títì mùsùlùmí sáàtù mẹ́fẹ̀ ó wọ́n ti gbóyún náà kọ́ ọ̀rọ̀ wọn lọ sí àgbà ọdún sókè àwọn ìṣẹ́ ìpàdé sọ́jẹ́ kí gbogbo orí pínlú báyìí lásìkò yìí ọlọ́run yọnu lọ ẹ fi ìmọ̀ tó yọ̀ náà mú ẹ fi mi ìlú káwa máa rí tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ lójì lọ́nà báyìí bájì lọ́nà báyìí bóńjà lọ́nà báyìí ṣáṣá lọ́nà òjìjí mẹ́mẹ́ wọ́n fún wákàtí ìrẹ́tí ti wákàtí kí wọ́n pé ah ṣe ń já àfijé kékeré ọ èyí tí mùsùlùmí òfin màtí lẹ́yìn kékeré ọmọ ó wà lọ́wọ́ wá lásìkò yóò lásìkò títí títí títí ẹwà bọ̀ ọ́n tọ́ba ti wá di pé òun bá wọ̀ yọ òun àrọ́fà kápò ní yọ̀wọ̀ àrọ́fà tóun wá wọ̀ tọ́dún kọ̀la bí mo ti bá ti dé báyìí lábẹ̀rẹ̀ àtẹ̀kìbíru àlùmọ̀kọ́yá lábẹ̀rẹ̀ ètò jẹ́ pé wọ́n fi sọrí kí lè fi sọrí àdìbárì sọ̀rọ̀ wá ti lọ́họ́ tá a bá ti ń pa eré ìlú ọ̀ràn yàn èyí tá a bá ti gbogbo bá ń ké lọ ṣùgbọ́n pẹ̀lú wa wọlé òun wọlé pé táwọn ìfẹ́ ìwọ̀n yàn táìmù wọn tá a bá ti sọ pé àwọn astaghfirullah astaghfirullah one astaghfirullah two astaghfirullah three allahumma anta salam wa minka salam tabarakta ya rabbi dikir lóko allah akbar allah akbar gbogbo ẹ̀yọ́ kọ̀ọ̀kan òun àti ẹ̀ka bíi ṣe é bọ̀ tẹ́lẹ̀ tẹ̀sán tí o lọ sá fún ẹ̀yìn náà àmọ̀ tó ń káàkiri wọ́n wà wọn lọ́wọ́ títí títí tí ó fi dìjọ ọdún títí méjèèjì ọmọ lọ lẹ́yìn ọ̀nà ọmọ lọ tí ó fi jọ́ kejì ọdún a máa pè yẹn ní eleven tí ìjọ kẹta ọdún twelve tí ìjọ kẹrin ọdún thirteen àti èyí tá a pè ní mutlak àti ìkọ́yà gbogbo wọn wà lórí ẹtẹnubodò bọ́ọ̀rùn bá ti wò pẹ̀rẹ́ ní ọdún ọdún bíi thirteen oṣù ojú ọ̀rọ̀ tí ń dọ́jọ́ kẹrin ọdún a kò máa bẹ̀rẹ̀ òkú tó sọ àdúgbò dókítà wà mẹ́mẹ́ dókítà wà mẹ́mẹ́ èyí tá a sọ yìí ó ti jọ bẹ̀rẹ̀ fún wọn báyìí ṣùgbọ́n bá jẹ́ láàjì èyí tá a ní mọ̀kọ́ yá lùfẹ́ bẹ̀rẹ̀ ní ọkọ̀ kan ohun ọ̀gbọ́dọ̀ bẹ̀rẹ̀ bóun bá ti wọ̀ níjọ arọ́fà ó ní ìgbà tó bá kí lówó ń tàn níjọ láàbẹ̀ kí làwọn fi sínú ọ̀rẹ́ magrid one ìṣáì two fagiri three four dúró àti tọ́ka kọ́kọ́ rà ṣe tọ́sọ. jẹ́wọ́n náà sáà ṣe ilé lọ́sọ̀kọ́ tí wọ́n ti lọ fún ọjọ́ wọn wọ́n sálẹ̀ ilé ìtaná tó kí àfi tọ́sọ. oye ẹ́ láàrín àwọn akẹ́kọ̀ọ́ láàrín wọn tó tẹ̀ wọ́n jẹ́ sọ́kọ́ ní ọ̀sán wọn tó tẹ̀ ó ní àtẹ̀kìbíìrì ìmọ̀ gbọ́dọ̀ lọ́nkẹ̀ ọwọ́ apẹ́ méjì àní mutlak èyí tí a àfàṣìkò kan di a ìmọ̀kọ́yà èyí tá a fún lásìkò tó jẹ́ pé a gbọ́dọ̀ sí ń tiẹ̀ àfilẹ́yìn ìrìn gbàm gbàm náà nǹkan méjìlá ni wọ́n tàbí ọ̀ àtàkùn yàtọ̀ àti àlọ́mọ̀ nǹkan sọ́ra. nígbà wọn á lè jẹ wàhálẹ̀ tàbí sọ́dá àfẹ́fẹ́ nígbà wọn bẹ̀rẹ̀ bóòlù bá ti wọ̀ ní ọjọ́ tó bá tẹ ìdùlẹ̀ kọ́ ájà táàbù pé a ti mú wọ́n ìdùlẹ̀ sí jà tí ìlú ẹ̀ bẹ̀rẹ̀ ní tọ́ọ̀dẹ̀ wa bọ́ lọ́yìn bóòlù ṣe fi ẹnu gbogbo tí wọ́n ti wọlé àti الله أكبر الله أكبر لا إله ìṣòro pẹ̀lú ìṣòfíàwò gbogbo ló lé wa ọmọ gbọdọ̀lọ́ ìyàwó náà gbọdọ̀lọ́ gbogbo ìṣòro ìmọ̀ ọmọ gbogbo ìṣòfẹ́lẹ̀. wọ́n tọ́ bẹ̀ fáwọn ma. wọ́n tọ́ bẹ̀ fáwọn ma. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ẹ̀ kàlẹ́dẹ̀ àti ìgbìyànjú àti ìwọlé náà gbogbo náà wọ́n ìbáwọn. Òun ẹ̀ẹ́dẹ́ àwọn ọdọ́ ẹ̀ ọkọ̀ mi ìgbórílá ọ̀pọ̀ ọwọ́ mi ìgbórílá níbi ìwò ìtàlẹ̀ ìmọ̀ ọwọ́ rẹ̀. Ẹ́ tọ́wọ́ mi lé. Wọ́n àbí Iye a máa sọ, sọ, a máa sọ, tí ó tún tún tún, tí èsì pé ẹni ìkejì rẹ̀ náà wà bá nígbà òkèjì yọ wà bá bọ́ọ̀rù bá ti ẹwọ̀ yọ ọmọ àrọ́fà tàbùdọ̀ ọdún bọ́ọ̀rù bá ti wọ̀ mẹ́rin rẹ̀ báyìí àwọn àbẹ̀rẹ̀ ti tẹ̀yìn ìran ta ní nǹkan méjì pèrè lọ́sájú òru lẹ́yìn sálámà asẹ̀kùnmọ̀ asẹ̀kùnmọ̀ asẹ̀kùnmọ̀ اللهم أنت السلام ومنك السلام تبارك يا بدر الحب الله أكبر الله أكبر tẹ̀wọ́n lọ́dún pàtó bá ti di ìjọ méjèèjì tí wàá gbọ́ bí kankan náà níjọ́ tí wọ́n dọ̀ parí. ìyàtọ̀ owó wà ní ìgbéra méjèèjì ìyàtọ̀ àkọ́kọ́ tó ṣe alákọ̀ọ́kọ́ kò jẹ́ lẹ́ẹ̀kì sí lọ wá. ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kì ti wí tálákọ̀ọ́kọ́ tá a bá tó fẹ́ fúra ní ìsìn àlesọ́ tó dábàá gbogbo àti àbẹ̀yẹ àlesọ́. ṣùgbọ́n táwa dúró bọ̀ sẹ́nu kú ó ojú ọ̀rọ̀ ẹ̀rọ ìdáhùn lẹ́yìn mo bá ti dé tí tí tí màá fi tí màá fi sọ̀rọ̀ tàbí tí sọ̀rọ̀ àwa ń lọ ẹ̀wá ń jáde àmọ́ṣálà tọwọ́ lọ yìí. àdúrà wọn gbàgbé àwọn ẹ̀sọ́ tó ṣàlàyé tó yẹ ìdáàbò ọmọ ẹni kí ìdájọ́ rẹ̀ sáà lè fi kí ìyá nìkan ọ̀rẹ́ sẹ́yìn àlọ́ra. pẹ̀lú bí ó ṣe lè sẹ́yìn jọ̀wọ́ láyà ìṣẹ̀lẹ̀ ọ̀làwò ni wọ́n yẹ ọ̀làwò ni àyẹ̀sẹ̀ yìí ti tẹ́tẹ́ lómi òun yẹn tọ́lẹ̀ tí náà ní ṣùgbọ́n láyà ìṣẹ̀lẹ̀ wọ́n máa ń ní orí àtàwọn wọ́n kù láàrin ìlú wọ́n lọ sọ àwọn lọ sọ́sẹ̀ ọ̀dà lásìkò yẹn àwọn báńkì kan tó ń bẹ̀jẹ̀ lọ́rọ̀ ìlànà tẹ́lẹ̀ àti àwọn obìnrin tí ó kò pé ìjàmbá ìlú yàrá bá ìlú àgbẹ̀ náà lẹ́yìn ọ̀rọ̀ ayé àgbẹ̀ tí ó kú yàrá ju kí ìlú ọ̀rọ̀ yàrá wọlé lọ́wọ́ ẹlòmí ọ̀nà mọ́ọ̀lù ọlọ́bí ẹgbẹ́ àsìkò yóò yẹ. Gbogbo àwọn àbújá ní wọ̀n màdáràn. Ó ṣe ṣe kọ́jẹ́ kọ́ máa sáré lóṣù ọ̀jẹ̀. Ó nílẹ̀ òun jẹ́ ẹ̀sọ̀ kọ́. Títóbi ọlọ́run náà máa sọ ìyá ni. Gbogbo àwọn tí wà sí ìyọ̀mọ̀ kọ́ bọ̀ ẹ̀mọ́ kọ́ bọ̀. Ṣégbàdé lọ wáyé ọlọ́dún orí ọ̀rọ̀ rẹ̀ o. Afá mi kan bẹ̀rẹ̀. Dr. Mọ̀sùn ọmọ àbájú lọ́rùn ló ta pọ̀ àwọn sọ̀rọ̀ ìjọ kan àti máa sọ̀rọ̀ sọ̀rọ̀ pọ̀ àwọn sọ̀rọ̀ fún gbogbo ìṣẹ̀lẹ̀ ìgbogbo ẹ̀ ó ṣe lọ fún ọkú yóò ṣe lójú yọ lọ ọ̀gá ní ìrẹ̀lọ́ tí mo bá fi ọgbà tó bá ti súnmi tí mo máa sọ̀rọ̀ lójú ọlọ́ kó o ṣe pè mí láti tó fi máa bọ̀ láyé sẹ́gbọ́n fi lọ́gbọ́n láti bá àdáńtì ẹ̀sán àwọn ní wá o. sọ àwọn òfin ọ̀rẹ́ tó ní ìrọ̀lẹ́ náà mẹ́. èyí ó kù dẹ́ ìlérí mọ́ pọ̀pọ̀ wà tí bọ́ọ̀sì lẹ́jẹ́ lẹ́yìn ìkùlé wọn pẹ̀lẹ́ rí àbàwàdà. wọ́n lágbára wọ́n lọ ọ̀pọ̀ tó kú yìí ọ̀dà ìwò lọ́wọ́ yẹ kó kú ṣé wọ́n lọ́lọ́ rẹ̀ tó padì wọ́n ní bàbá yóò kú rí o à kí á dùn ẹ̀sìn ìyá dé o. tó ti bẹ́ẹ̀ olú ọ̀wọ́ máa ti pàtàkì ọ̀dẹ́. ṣé o kọ́ sí ìyá wọn ṣe yẹ? ìwọ wọn lò lọ́rùn ṣẹ́kù sí. bí wọ́n lọ wọn lẹ́yìn ẹ̀dùn ẹni ó gbókù wájú wọn yọ sẹ́dìnà kó wá gbáyà rẹ̀ ẹni gbókù lẹ́yìn wọn yọ sẹ́dìnà kó báyà rẹ̀ ó ká lóyún sọ fún rẹ̀ ti yọ sẹ́dìnà tó wà dúró rẹ̀. kí ló kú mà. ibi tí ìyàwó àkókò ń lọ lùdí bá fún wa ní. ẹ ṣé ń tẹ́lẹ̀ ìṣòro lọ́sọ̀tọ̀ ọ̀rọ̀ èyí ló sọ fún ẹ̀kọ́ wọn lò. ẹ ṣùgbọ́n kọ́ dọ̀ kó sànù wa àwọn àbẹ̀rẹ̀ mọ̀kọ́díjáde òtí ẹ̀ bóun bá ti wò yóò máa rọ́bà ṣùgbọ́n akọ́bà fáwà táà sí ní hajj aláàjì kò ní ọmọ rẹ̀ ṣe dúró yóò mú náà ọjọ́ ọ̀lẹ́yà gẹ̀ẹ́gẹ́ láti ń tí àyíká tàbí wọ́n bẹ̀rẹ̀ ṣe ṣùgbọ́n méjèèjì náà jọ lọ kẹnu gbọdọ̀ níjọ́ kankan náà ni kíjọ́ kankan náà ò ta sí oṣù gbọ́ tí ọmọ jẹjọ́ kẹrin tàbí rí nítorí pé ọlẹ́yà ọ̀lẹ́jẹ́ lè lò tí ó tẹ̀lé òfin ní àdúgbò kò sí bákan lọ fún ọ àwọn abọ́ tí yóò máa wà ṣe é rí àdínkù tó wá ó sọ lọ ní ẹ gbọ́dọ̀ gba àwọn yóò máa tán níbi ọ̀dá ìlà àwọn àríkù àti tí ó ti lọ́rọ̀ yàn fún tọ́jọ́ ọmọ náà wọ́n dà bẹ́ẹ̀ kankan ní ọ̀bà ní tí ó jẹ ju èkó ẹ̀yìn iná lọ. wọ́n yà jẹ́ àwọn olùṣẹ́lẹ̀ ọ̀rọ̀ àbẹ́ èkó omi tí wọ́n bá ti dá rẹ̀ láwọ̀ nígbàdà lọ àbí òsì sọ́nà bọ̀wọ́lù olùwà kò sọ́nà muslim inú sọ́nà wa ó sì ní ìtìrọ́ọ̀bù wọ̀ṣìlú ìtìrọ́ọ̀bù ní ìkẹsẹ̀bọ̀sẹ̀ bákan náà kí nǹkan wọn ọ wà ní ọ̀sánádù rẹ̀ kábí ìpè ọ̀nà gbàgbúgbajà ní bẹnu mẹ́sìn rẹ̀. àkókò wọn kábí ìpè gbà wá èyí tó pẹ̀sẹ̀ múlẹ̀ bẹ̀ òní ojú ọ̀nà àti èdè ibùdó sáwọ̀ àlùkọ́lì ibùdó màdánì àni abdullahi ibùdó bùsìrì àti òkè àtọ̀mà. ẹ̀rọ sọ́nà sọ́nà. ó sọ̀rọ̀ ní ìgbọ́dọ̀ gba àwọn ìjọ júmọ́ ẹ̀yìnjọ sátọ̀dẹ̀ àti ìjọba ti ní ọ̀rẹ́ ọ̀fọ́rí. àdéhìí wa lọ rèé sọ àwọn àdéhìí tó lágbára jùlọ àkọ́kọ́ àdéhùn àbá nígbà tó ń ta wọlé lọ yàwá jùlọ ìríyà ara yàwá nàbì ni. olùsọ̀rọ̀ náà yà tí ó lè fa òun náà àtúntì àmì ó lóun lè gbà àbí tó bá ti mọ̀ pé ọ̀gbà wọ̀ lánàá tó o fi ń gbajúmọ̀ lónìí ọ̀ọ́yà àgbà ọ̀la ni o tọ́ba jẹ́ àwọn títí ń gbà lọ́nù tẹ́wọ̀n lọ́nù àbí títí sọ sí ẹ̀ gbọ́dọ̀ pa àwọn ọjọ́ sábọ̀dé àfi tọ́lọ̀ ń bá fún ọ̀yàn fún yìí. ó ti ní kò ní. àdúgbò kan náà ní ìkú mẹ́tẹ́rẹ́ náà fún ìyá wáyà wọ́n náà fẹ́ràn máa ń ba ṣàbá pọ̀ kódà ìgbà mí àwọn ìbáṣà bá ń sàn lọ́yà mí wọ́n bá wọn ìgbà mí ló wọ́n pàṣẹ àà àwọn ìgbà pàṣẹ ní kéde sáfì náà ti bẹ̀rẹ̀ lọ́wọ́ wa sí ọ̀rẹ́ ṣàmá olóró yọ́mọ̀ àṣùrọ̀ ọjọ́ wọn jẹ́ ìjọ kẹwàá nínú oṣù àárọ̀ ó yọ ní káwọn àgbà wẹ̀rẹ̀ ìjà ìdẹ́bì sọ fún akọ́tọ́ wọn sáfì ìfọ̀rọ̀ wa àwọn ẹgbẹ́ lókè yọ́mọ̀ àwọn àpà náà ní ìlú sára ẹni lọ́wọ́ lọ́wọ́ láti ṣe kọ̀ọ̀kan wọn. ìdá àwọn àwẹ̀ tó bá ti lọ gbọ́ sí ọjọ́ tó àwẹ̀ ń sì ti lọ wọ kìí sọjọ́ lọ́la àwẹ̀ mọ́ ìtọ́gbọ́tọ́jà àwẹ̀ kò lọ lọ́jọ́ wọn. tí èèyàn bá bá wọ̀ sáfì wò ní sọ́kọ́ bá wẹ̀ sátidé mọ́ nígbà tí wọ́n sáwọn èsì kọ́ àwọn tí wọ́n wà lọ́wọ́ mọ̀ àwọn wà. ọ pàtàkì rẹ̀ pàtàkì gbọ́dọ̀ ọdún máa dà ìdílé adé jimá àràfà àtẹ̀bí iye ọ̀rọ̀ bọ́tí jimá ìdánẹ̀bí gbogbo ẹjọ́ bá wọ̀ jọ́nà lọ nítorí pé síyámù lọ́nà àwọn pàṣẹ gbà kéde síyámù dùn yọmù jùmá ṣe wá inú àwọn ọ̀rọ̀ tí ó tọ́ ilẹ̀ pípọ̀ lórí mẹ́tàlá yìí tí a dúró sílẹ̀ nínú ẹ̀kọ́ tó àbọ̀ àbí tó tó mú ojú pọ̀nà èyí tí ń sọ pé àtẹ̀lé gbàyẹ̀wò kó tó sáà mọ̀ ní kọ́lá yẹn ìrìn òun ìgbà bàbá sí. ibùdó àjà báwo ni a rí wọ́n pọ̀ pọ̀ pọ̀ pọ̀ alẹ́yìn ìbùsàn àgbà àpá mi sọ̀rọ̀ wọn òfin ẹ̀mà ní wọ́n sì sọ pé ìgbà táwọn mẹ́tò wọ màdínà àdínàfíì láìkí kọ́ fẹ́ ṣe nǹkan tí wọ́n sáà fi àwọn ẹ̀rù lọ́rùn kó dẹwọ́ fún wọn tó ń dáhùn ìsáàbì wọn wọ́n ní tí a lọ́wọ́ àdúgbò wọn bá wọn lọ́nà jẹ pé ọkàn wọn èrò wọn lè tètè tẹ̀lé olùdí mẹ́rẹ̀ wọn wọn lẹ̀ àní ọ̀wà máa wọn fákọ̀ọ́ ní àwọn ọkọ̀ tó wọ́n fẹ́ dín nǹkan ní olùdí ẹwù bàtẹ̀ ń gbàwẹ̀ aṣọ́rọ̀ kí ó tẹ̀lé gbà wọ́n ní ọjọ́ ìlọ́lọ́wọ́ bá la àdàbí musa ta mọ́ àdàbí musa kí wọ́n wá kàmùsí yìí lọ èmi ló dùn náà gbogbo ṣe títà látọ́ o ògùn sọ́lẹ̀ kọ́mọ́ tẹ̀lé jẹ́ o wọ́n lásìkò yẹn ìlànà bí ọ̀bẹ̀ fẹ́ mùsùlùmí máa dàwẹ̀ nítorí wípé ọjọ́ ọdún ni àwọn yẹ̀wù dímú kó fi lè máa dẹwọ́ fún wọn ṣùgbọ́n nítorí pé ìjìnà kò ní oṣù ọlọ́run ẹran kìíní yẹ ìwò rẹ̀ gbọ́dọ̀ ajẹ́pẹ́ mú àwọn ọmọ nsù ọ́ọ̀tì lọ wa ìṣiṣẹ́ àti ìpàràpàrà padà kí ló dé wá náà ọwọ́ náà ọ̀nà ìkírímà ọ̀nà rẹ̀ lọ́sọ̀rọ̀ omi sálámà ó ní ọba béèrè lọ́sọ̀ àgbẹ̀sọ̀ ọ̀nà ọba béèrè ìtẹ̀tí àgbẹ̀bí tí wọ́n ń gbà wẹ̀sà fún àgbẹ̀bí fẹ́ ẹ̀ta àbúrò máa bàbá ọ̀rọ̀ ó wọ́n níṣẹ́ yóò bí léèrè mi nígbà tí ń dà wọ́n náà bí náà wọ́n ní kọ́ni ọ̀nà àbí sọ wípé nítorí pé àyẹ̀wò di mú jọ ọdún òun sì fẹ́ ya pa wọn tó bá jẹ́jọ́ olókùnrin nígbà tó tẹ̀sẹ̀ wọ màdínà tí ń gbé ọkà àwọn yòówù bí lọ. sórí ọkọ ọmọ ti fi ilẹ̀ pa ẹ̀sìn wá kí a ibi tá ní wọ́n ti kọ́ lẹ́nu yẹn o bàbá bá ní àáfà ni wọn àpọ̀lọ́ àfà ni wọn ẹ bá ní wòye tá àfà ọlọ́run tó kìyàn láàbà ní ọlọ́run ìlú wọn ìṣọ́ fẹ́ lọ ṣùgbọ́n a ní àwọn kan ní ọ̀nà tí wọ́n fi ẹlòmí lè mọ̀ àbí ẹ̀mí fi lọ́rọ̀ ọ̀nà tọ́jọ́ wípé wọ́n fẹ́ láàfà ṣùgbọ́n wò ó sẹ́wọ̀n bá mú ẹni tó bá gbé gbígbọ́ ẹ báyìí o kì í ṣe fi dé kìntì tí wọ́n ti fi síbi kan lọ láwọn ọ̀rọ̀ nínú ọ̀sọ̀ ọ̀rọ̀ rẹ̀ làwọn òòrùn àwọn wà máa fi yàtọ̀ láwùjọ kálọ̀ owó mẹ́tẹ́lẹ̀ jáde àwọn ọmọ tó pẹ́pẹ́ o kéèkó wà lọ́dún sí ọ̀rẹ́ àti ọ̀rọ̀ ọ̀bí náà sí lẹ́mẹ̀ àwọn àbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ààrẹ bàbá bá ń sọ wípé àlèṣe pé kọrẹ àti mẹ́sàtí mẹ́ta àlèṣe ìdíkàpà mẹ́sàtí mẹ́ta tó bàbá bá ń sọ sí bàbá bá lọ́wọ́ sọ ní náà lọ mú gbónú bọ́ọ̀lù sáà náà bá ń lẹ̀ ní ọ̀rọ̀ mẹ́lẹ̀ ní márùn àdínà àwọn àpá àtọ́sọ wípé tí ẹ bá fẹ́ ṣe o àbáwọn ọlọ́dún ìlú àdánìkì kò sí tí òfin ìdíkàpù oríṣi lọ́fíìsì oríṣi lọ́kọ̀ oríṣi lọ́fíìsì ọkọ̀ ìdúró ní náà क्या लेंगे साहब वालेकुम उसके बाद गाँव की àrínú àwọn àfá tí ẹni mọ́tàdí mẹ́ta gẹ̀ẹ́ tẹ́ ẹ̀wí ń gẹ ẹ̀yọ̀ ẹgbó wọ́n lè orílẹ̀ ọmọ ẹ̀rọ mọ́ta ìlú aláàbò méjì rẹ̀ sílé fún ìrìnlẹ̀ àdúrà àwọn àfá tí àfá mọ́tà tí mẹ́ta jẹ́ ìyá méjì yẹn lọ́kọ́ ìtara tẹ́tẹ́ wọ́n lè rọ̀gá yọ wọ́n lè rọ̀gá yọ sálẹ̀ mọ̀tẹ́ wọ́n láti mẹ́ka wọ́n ní mẹ́tì kí aláàbí àbá wọn nítorí pé bẹ́ẹ̀ làwọn kiri ìdáná bí ṣe. tí o kẹ́ wà lọ́mọ ẹ̀dá ọ̀rọ̀ ọ̀rọ̀ láàrin ìtúnẹ̀ ni o. gbogbo ìdẹ́mi ń sọ yìí èmi ò pa dandan fún yàn kọ́kọ́ yóò máa rọ̀ wá ṣàbọ̀n èmi ò gbàwé lóògùn sáà abẹ́kí mọ̀ ń bá wọn. tó ti wà lóòmọ̀ náà wípé owó ọmọ lórí gbogbo ọjọ́ ti bẹ́ẹ̀ tí o ti wà lóòmọ̀ náà sùn lọ́sọ̀rọ̀ bàbá yóò mọ̀ ọ́nà báyìí ọ̀nà fi wá wọn. ṣùgbọ́n wá tọba wa mọ̀ pé wò ní ìgbà tí ẹ gbẹ́pẹ̀ lára mọ̀ máa wọ̀ ló sọ fún àbíbí díà gbọ́dọ̀ dá àlẹ́ o. ọba tó ní ọjọ́ méje tó kúrú wọn ní ọ̀dà wa ń bọ̀ àyàwó ìdílì tàbí mọ̀ ní fífi èyí tó bá mú tó bá mú sọ́tọ̀ dé inú nígbà tó tẹ̀sọ̀ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ wá bẹ̀rẹ̀ nǹkan bọ̀ nínú kèsè kó bẹ́ẹ̀ lọ́pàá ìkèsè pé ẹ̀bà àdìgbà àtàrí náà àǹdẹ́sù wà lórí ìdánwò àwọn bàbá nígbà mọ̀ ń bọ̀ àwọn ìkẹ́kẹ̀ẹ́ tó wọ́n bẹ ní ìsìn ṣe ọ́n iṣẹ́ àlọ́rọ̀ àwọn aláì ah, ọ̀bà tó àwọn ìkàdé o ah, jọba àbá ìkàdé kúrò lọ́mọ́kàbà lórí ìlú pẹ̀lú ògbọ́n ìjọba àbá àbá jáde lálẹ́. Sátidé sátidé. Ìjọkíjọ. Ìjọkíjọ. Olùsúmọ̀ àwọ̀ làbá àbájé tí wọ́n máa tó yọ ọjọ́ tari àárẹ̀kùnrin. Nígbà tí mo ṣe àbí ṣé wọ́n lọ́rọ̀ ẹ̀lẹ́ lórí, sọ́rọ̀ ló ṣe lọ́rọ̀ ẹ̀lẹ́ lórí lórí, mo ṣe fúnra mi. Jẹ́wọ́n kí ni òun tẹ́ lọ́rọ̀ kẹ̀kẹ́ kúrò fún onígun lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n àwọn tí ń fún lọ́rùn tí ń fún ìgbúfù. ìgbọ̀ ọ̀bẹ òmù tí ìyàrá fẹ́ fi parí ẹ̀. àwọn ọmọ màkàrí ìlú náà pọ̀ kẹ́ẹ̀mà dókítà máa ń sọ ọ́kà kẹ́ẹ̀mà pé a ah, tí ìyàrá lọ́dún lè sọ̀rọ̀ àwọn òsì fàmí ẹ̀mí kí sọ ọ̀kà lẹ́rọ ẹ̀sọ́ lára rẹ̀ mẹ́tàlú fẹ́ wà mú tí ìyàrá burú bàbá yìí ìyìn tó bá fẹ́ kù sí àbúlá ìbúrú mọ̀ mọ́tò wà ní ìyá ìlú. ṣé o tó sọ ètò ọba ní republic ṣẹ̀dẹ̀ dídì rẹ̀. ọba ti lọ dùbẹ́ o. báyọ̀ náà wọ́n bàbá dání gbogbo bàbá wọn bàbá ẹ̀ lọ̀rọ̀ tó tó bá wọn làá jẹ̀rọ̀ bẹ̀rẹ̀. dẹ̀dẹ̀rẹ̀ làwọn kò kí ń jẹrẹ. kò sí ó tàn tí ó wà láyé tí ò lè níbi tí ó ti kẹsẹ̀kọsẹ̀. Òtútọ́, àwọn afáàjẹ kó lọ, wọ́n ní àlùmọ̀dá ìlú ilẹ̀ tí kọ́ọ́lá fàtíyá ọmọ ìmọ̀gbìn ní àlùmọ̀lẹ́ o. Àwọn màdá ìfìyàwó àìsà ti ẹ̀ ti tẹ̀gẹ̀tẹ̀gẹ̀. Ìyàwó ṣe ọlọ́run ẹ tí wò ní kò ní bẹ́ẹ̀ lọ. Kò ní bá ti rí bẹ́ẹ̀ lọ́wọ́ nígbà tí a fi ránṣọ wípé làwùsọ̀rọ̀ ọdún bá sọ́dọ̀ bí ju Muhammad làkọ̀ọ́dún kẹlẹ̀ kálá tó ìrírí rẹ̀ ṣùgbọ́n ẹ̀yìn ọ̀rọ̀ tí nǹkan bá ti tẹ̀sí ọlọ́wọ́ bá ẹgbẹ́ ìjọba ìgbọ́n mi ó bó ṣe bá fún ọmọ rẹ̀ lọ́jà lè kí gbogbo àwọn lọ́jà tó sì lè lórí ìkẹwọ́ yọ àwọn tí ìgbèrú jẹ́ tí ń bọ́mọ olówó sẹ́wọ̀n jẹ́ tí ń jíwò èèyàn ẹ̀rọ takùn wà lóò jẹ́ tẹ́lórí ìyọ̀mọ̀ rẹ̀ tápọ̀ sí ẹ̀rù ìyọ̀wò àwọn ọ̀bá jàǹdà káfíìnì ṣàlùmí ìjàlá síyàwó yóò máa wà àwẹ̀ ẹjọ́ àwọn ọlọ́pàá wa fi ìjọ nǹkan lọ́dọ̀ rẹ̀ tí wọ́n gbé káàkiri gbogbo lọ́ọ̀nì. àdókòwò ìdítọ́gbọ́dọ̀ yẹ ti wípé nígbọ́dọ̀ àdúgbò ìlú káwọn mọ́gbà lábẹ́kọ̀ọ́ fẹ́ kó o torí pọ́ gbọ́dọ̀ sáwọn ìdílé lọ yóò kú fún kí wọ́n á ní sáà máa gbà sí mọ́ nígbà tó ti lọ́wọ́ ló wà ń. ó sẹ́yìn ìgboro bá mi yé sẹ́ òun náà lè gbà. Àwọn ẹni tó sọ̀rọ̀ ó ti rí Nésù sọ̀tọ̀ pé òun ò gbọdọ̀ fà. ó ní ń pẹ́lú bí lòun fi tẹ̀lé. bẹ́ẹ̀ ní bẹ̀rù àìgbáhùn ìtẹ̀lé ọlọ́run fi ó. Tí kí ọrụ lọ́wọ́ bọ́ọ̀lù wà lórí àwọn tí ìta wọn náà ní ìta wà lójú ẹ̀rọ ẹ̀sìn kọ́ gbélé kan fẹ́lẹ̀ kan ilé ìsìn tí ọlọ́run kò gbé tó fi láti bí kírun tó fi láti bí lẹ́mọ̀ àgbálẹ̀ náà ló kọ́ káàkiri. ẹ̀sìn mọ́ wà lọ́sà sí ìmọ̀. àràpọ̀ ẹ̀fẹ́ ọ̀sà wọ́n fẹ́ kọ́ tẹ́tẹ́ mọ́tẹ́lá tó tẹ́tẹ́ wá sí ìdájọ́ wọ́n á ti gbogbo èèyàn rẹ̀ sọ́kùnrin bọ́ọ̀lù ọ̀sọ̀ jọba ẹbí gbogbo ẹtí ń sọ̀rọ̀ yìí pé àdìgbà bẹ́ẹ̀ sọ yìí háyìrì tí a ti gbà ń gbọ́n lówó náà. èyí ọ̀rọ̀ tó pẹ́ sẹ́lẹ̀ ọmọ àbá. tó lè ní o tó pẹ́ sẹ́lẹ̀ ọmọ àbá. àdìgbọ́dẹ̀ lórí ìgbà máa wo ìgbà máa máa dùn sí pé ah, àgbáyé sọ̀rọ̀ ọmọ máa máa sọ̀rọ̀. Ah! جماعة بابا قال لي تلقوا اما صعيب الفارسيون وش هل يكريو الفارسيون رحم الله المحبب العلامة آية من آيات الله ناصر محمد ناصر الدين الألباني رضي الله عنه ومن اتقوا تقبل اتقوا تقبل اتقوا rọ́dà ìkòsòrò ìgbò tí wọ́n fún mú ẹ̀sìn ìgbò tí wọ́n ti dẹ̀gbò alágbà ní ìgbò kéèyàn máa sọ wípé mo fẹ́ gidi pẹ̀lú wà nàìjí èyí tó jẹ́ kó sọ ń tòótọ́ ìsọ̀ kó gbòsì nínú etí ọ̀sọ́ ọgbẹ́ kọ̀ sọ ẹnu pé ikú tí ọ̀rọ̀ mi torí pé ẹ̀sìn ní ìdí wọn ọ̀rọ̀ àwọn kan dáadáa lẹ́nu ìdìbò yẹn àlùbáríkà kò bá ti pọ̀ báwọn èyí ọ̀gbọ̀n ìbẹ́lẹ̀ ọ̀fẹ́ láwọn ìrìnkà yìí káwọn ọmọ tó padà sọ di nǹkan ní ìmọ̀ lọ. àwọn ọmọ bá ti lọ rí tọ́lá ti pọ̀ só só kí adé lọ. dára àwọn kẹsàn-án ti bẹ dára àwọn ọjọ́ ìkó ní ká fẹ́ ti pàdé àdéhùn ìfọwọ́sọ́nà bàbá yìí ọmọ níbi kan wà ló lọ́sùn wà wá nínú àti jábọ̀ àlùlá ọ̀rọ̀ náà lọ́sùn wà sí ó ṣe lọ́dún ní mọ́lẹ́sì àyíyá mi ṣe lọ́sùn táwa ti dúró eléyìí àti orí ìdábẹ́ náà ló lé nù. àdébìtì kò sí àwọn ọjọ́ kan náà àwọn ọjọ́ ayé àlẹ́ àwọn ìsọ́lẹ̀ wọn yìí náà àhábù ìlànà nínú ìrìn títí olóore ń bẹ̀ tọ́lọ̀ wọn wà nífẹ̀ẹ́ láti gba iṣẹ́ àti tí ó ń pẹ̀lú oore nínú àbílà ìyá ní àyà ń tó tó àwọn ọjọ́ yìí ẹ̀tọ́ bá dìbò wà nígbè láti fi sọ fún ọdún ẹ̀mí pé wọ́n kò tẹ̀ ní kí ni o kò ní jà. àwọn sàbí wọn wù àmì ilẹ̀ wípé ah, kò sáwọn ọ̀dọ́ kẹlá ní wọn tí èdè tẹ̀sẹ̀ tí wọ́n wà lọ́wọ́ wọn bá mọ́ tó ń pẹ́ ìdánwò náà ni wọ́n kò ní o. wọ́n wá bẹ̀rẹ̀ sí ìjẹ́ náà àwọn tá a kọ́ lẹ́nu rẹ̀ wọ́n di àti ìtòkè nìta. kílẹ̀yìn ọ̀rọ̀ tó ń wọ́n wọn kọ́ àlejò ìgbọ́n náà ẹni tí wọn bá kọ sọgbọn o ṣòro lọ́wọ́ wa ẹ̀jẹ̀ tó bá kọ́kọ́ kákàrà rẹ̀ báyìí tó bá kọ́kọ́ nílẹ̀ lára rẹ̀ gbogbo tó bá bọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣe lọ́wọ́ ìparí. ẹ̀yà bíbí ṣe àbídé ni o. bọ́ọ̀tù náà gbogbo ọ̀dáwọ̀ bẹ̀rẹ̀ yìí ká bọ̀ sọ́wọ́ látòmí lọ à ń ìyàwó méjì méjì jíìpì látòlọ́lọ́ gbogbo ọ̀gbọ́n àgbẹ̀ náà ìyàwó rẹ̀ lọ́wọ́ ṣùgbẹ́ tí wọ́n bá pàṣẹ gbogbo lọ́wọ́ náà ọlọ́wọ́ tó wá fún sẹ́yìn tí ẹ sá. tí bá wá ń kó mẹ́rin ní bọ̀ láyé tẹ́lẹ̀ bí kó mẹ́ta bọ̀ láyé bí kó mẹ́ta ìbọ̀ tẹ́lẹ̀ seventy four bí wọ́n máa wọ̀. Alẹ́ nínú ọ̀rọ̀ ìdájí kọ́dà kéèlò àmì lára ń sáré tuntun náà bí wọ́n mú un dáwà tẹ́lẹ̀ ká bá lójú ogun ọlọ́run tọ́wọ́ akólé ẹ̀ lọ́rẹ̀ rẹ̀ lọ fàkọ́ọ́nà òbí àdì àdébì tọ́wọ́ ajá báárì oṣù pọ́ọ̀rẹ̀ ló kù sọ fún lọ́ba gbé ojú rẹ̀ níta. bọ́lá rẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ni ó bóyá wà náà ni ó gbogbo máa rẹ̀ ló ti jẹ́jú sùkúù mọ́ ọlọ́run àwọn ọjọ́ bàbá lórí ìpínlẹ̀ ọ̀rọ̀ àwọn fíìkì. àdébì ni tọ́lọ̀ ń ṣe jọ̀gàn kàmá ọlọ́run wọ́n dà ó ń tọ́ mùjáyìí ti ẹ̀fọ́ lóun lọ́wọ́ ọlọ́wọ́ wà nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ nìyáyé àbòsò ti sí ọ̀rọ̀ tọ́wọ́ àbòsò ti sí ọ̀rọ̀ ìdájọ́ pọ̀ bẹ́ẹ̀ bá èyí ni pé màá wọn ṣe ìwọ̀n ẹ̀ka o gbogbo tẹ́ ẹ ti ń kọ́bọ̀ kó rè gbogbo tẹ́ ẹ ti rẹ̀ ké rè mú tọ́ bá wù ọ̀nà ọ̀sẹ̀ rẹ̀. àbẹ́bí yẹn ti wo orí tí ọba tuntun kan lẹ́nu lọ́dọ́ tó gbẹ ẹni tó kàlí fún wa máa o. èèyàn pé ó lè kó bó ṣe oore ó ń tàn tán kó tù wò pé ẹsẹ̀ iná ìdúgbò lọ́dọ̀ mi náà wọ́n ti lè fẹ́ lọ́ọ́ fi níwọ̀n. ẹ̀wọ̀n tí wèé wọ̀n wèé wọ́n o òun ó lò òun sọ́bá wúwọ̀ ní oṣẹ́ rẹ̀ ọba kọjá tí ọ̀tẹ́ lọ́rùn yóò ti kó ẹ̀tẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ yóò tó wá kó bọ́ àdébì wa ni ẹnìkẹ́ni tọ́ba jẹ́ mẹ́tìlá sí kò yìí ọ̀tẹ́ tó tó wájú ọlọ́run ọ̀dà ìtọ́lójú ogun ọlọ́run àti tani ẹ̀ńtẹ̀ bíkírù tọ́sọ̀ pé sùkárọ̀ lọ́wọ́ lásìkò yìí ẹ̀ ń parí ìjà láàrin ìlèjì lásìkò yìí ẹgbàwẹ̀ lásìkò yìí ọlọ́fà káàkiri nínú àwọn onímímà ẹgbẹ́ ògbẹ́mẹ́ àgbẹ̀mọ́mù náwà wí wọ́n ló sọ nígbà sí náà sùn ọdún bàbá sí òkè ìjọba láti wá nǹkan ìjà di náà kọ́wá fi kọ́wá fi bíìlì òkè tètúbẹ̀ lọ́sùn ọ̀wà ṣùgbọ́n wọn tó ṣe náà òkè wọ́n ní ẹ̀rọ tí wọ́n lẹ́nu sáà tí wọ́n bá kílà bàálù wàlẹ̀ kí ẹ̀kúrò ìgbà. tọ́wọ́ wá tó ní wọ́n sì ìjà gẹ̀gẹ̀ sáfù lọ́wọ́ ẹ̀kọ́. Gbogbo orí ọ̀rọ̀ lásìkò yìí, àdébí ní ìlà ọ̀dùnlù. Ẹ̀ ń lè bẹ́ẹ̀ bá lẹ́sẹ̀ lásìkò yìí. Ẹ̀ lè bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ lásìkò yìí ẹ̀sán ẹ̀rọ tó bá tọ̀wọ́ kan náà kíkò ní. ìlà ọ̀gbìn àfẹ̀sẹ̀ tó bá lè ọ̀dà bí lọ́sí wà náà yìí ọ̀lẹ́ lọ kíá ọwọ́ lọ ọ̀dà gbogbo bí i àyè. wa ko èyí ò tẹ́tà ọ̀lẹ́ ọ̀nùmọ̀ lọ́dà gbogbo ọ̀dà owó ẹ̀rọ kọ́mọ náà wọ́n ti fẹ́ẹ̀ kẹ́kẹ́ gbòòlé nígbà tí ọ̀dọ́ ìjọba pa gbogbo dúkìá ìfọ́tò bẹ́sẹ̀ kò mú nǹkan kan bọ̀ kò ní tírídìí màlúù ànábì ní irú ẹ̀ ń bá lè ṣe báwọn òní kò tó jù lọ o àbẹ́ ìkó jù lọ o ìní ó sì dédé ẹgbẹ́ ìrẹ́bí àsìkò ní ó sì dédé ìlà wà pẹ́lú àsìkò ní ó àlá ìrẹ́bí wa àlùmọ̀ṣòro màṣòro ìgbàkúrẹ́ ṣé wọ́n lẹ́yìn kò kò ẹ̀ńtọ́ bá kò kò kò lẹ́yìn rẹ̀ sọ́dọ̀kọ̀ bí sọ́dọ̀kọ̀ ti dá sọ̀rọ̀ náà àwọn àbọ̀ wa ni kí á ní ìjìnà wà wọ́n dára bí ọmọ ṣe wọ́n ní dáadáa ara wa wọn láwọn ìlú ìlú náà ti ti di àwọn àgbà bí orí wa ṣe. ìlú tẹ́lá sọ́wọ́ ìlẹ̀ ọ̀hún ṣùgbọ́n jẹ́ wọ́n mọ̀ wípé wà wà nà wọ́n ti fi fowó wọlé iṣẹ́ òbí kówó náà ni. èyí kí ìṣubú bàbá wa fún mi ní ìtẹ́lẹ̀ ó ti ah, ẹ máa kíìsì wọn o ẹ ń bá lóògì láyé tí wàá lóògùn rí gbèrègbèrè kan kí wọ́n ní kí òun náà wọ́n ní bàbá kan ní káwọn fàámù lọ yóò rìn kú mi. wọ́n gba àwọn ọ̀sán ẹ̀ ṣe òrùbẹ́ ti ìdájú méje wákàtí méje. oníyẹ̀ onídàbà ọwọ́ àwọn ìyàwó rẹ̀ ìwẹ̀dì àwọn rẹ̀. ọlọ́wọ́ bọ́n Canada wọ́n rà fẹ́ twenty days seven naira seven thousand mẹ́wàá ọwọ́ adúgbò yìí àgbẹ̀yọ kan ó gbé bọ́ọ̀lù bí bẹ́tẹ̀ yòókù tọ́lọ̀ sí ìlú wa bàbá ìlú wa ọwọ́ lọ́wọ́ ní gbọ́ láwọn kí ló bọ́ tó ní bákẹ́lọ́pì kèèkú bẹ̀rẹ̀ ń pè padà ní Australia nígbà ọkìní ìfọ́mọ́dọ̀ tó padà Nàìjíríà àdìgbò kì í ìjẹ àwọn ẹ̀dì ọlọ́pì. àwọn adìẹ. àwọn adìẹ. àdúgbò ìlú ìlú kàwọn ìlú. àwọn agbé tí ìmúlà àwọn agbé. bí mo wà lẹ́yìn àkọ́kọ́ ní ńlá láti kò ní kájọ òmìnú. ìrọ̀rùn kàmẹ́lì wọ́n tẹ́lẹ̀. Ah, bọ́ọ̀rù bá ti kú ìjọba ìtàlówó mọ́

gbogbo tọ́lọ̀ tó tọ̀ nílé ní àbújá náà lọ́lọ́ irú mọ́ọ̀kì tí ń tìlà wà pa ní tó bá pọ̀ níbi tí a pín sí ibẹ̀ lẹ́nu kan ti jáde láti aṣọ rọ́ọ̀kì tó sọ ní ìdìkàlá tó sì kàlá tó sì kàlá wà máa fún ẹni lẹ́yìn níbo kàtà lẹ́yìn náà tọ́ni dìlé ní ní dáadáa ọ̀dọ́ náà tí tó kù fún rẹ̀ lọ́la olókùn ní ìlera lọ. ìyá ń lọ pàtó lọ sí bẹ́ẹ̀. mọ́tò bíléèdì máa wo lọ máa ṣe aláàké. àké àké kọ̀pẹ́ òun á máa jílẹ̀ dáadáa wọ́n jẹ́ bá sàgbà kò bẹ́ẹ̀. yọ̀wọ́n ti sẹ́yà mẹ́fẹ́ ìyá lálàáfíà. àwọn èèyàn sáré ti rì. kò ní kò ní bẹ́ẹ̀ jẹ́ lọ́wọ́ yìí. òpòlùwọ́ yóò máa lórí di ayé. ọ̀ náà lórí di màlúù.

tó ọba ti lè gbòdì dẹni ó ti dẹni. ó dájọ́ kí wọ́n wá gbọ́ sí fún láago méjìlá láàárọ̀ mẹ́lẹ̀ bàbá tí ó fọwọ́ sẹ́ ti kú láti dàní. Ah, ọ̀nà kò sẹ́ lóbèrè òtútù yà ń sunkún ní agbára dalẹ̀ kí ló dé. wà láyé ìgbẹ́ tó ti bẹ̀rẹ̀ òwe tó ti ẹ̀ fún ọ̀bẹ̀rẹ̀ òwe. tí wà lọ́wọ́ àtọ́nà tẹ̀lé lẹ́yìn. Jọ̀wọ́ ìsìnkú ẹyẹ ìgbò ní pípẹ̀ ìdọ̀rọ̀ ẹ lálàáfíà o. Wà lẹ́yìn lálàáfíà. Tó bá yẹ kó bá jọ ṣe ń bí ìrìnàjò ṣe ń kọ̀rọ̀ sí ẹgbẹ́ ìṣọ́ọ̀tì sọ́nà. Alálàáfíà jẹgbẹ́ àwọn èèyàn ti kó nǹkan sẹ́lẹ̀ sí èdè kékeré kò bí dáa kọ́ fẹ́ wọkọ̀ kọ̀ gbẹ́jì ọ̀tún wọ̀ ẹ sì fi lọ́wọ́rọ̀ tó wọkọ̀ ọ̀sọ̀ bẹ́ẹ̀ kọ́ fún mi. ọkọ̀ fi tẹ̀lé lẹ́ẹ̀mẹ́ta ọkọ̀ àdìwà símọ̀ yẹ̀lẹ́ bẹ́ẹ̀. ẹrù yóò lò sí àánú yóò máa ṣe ìdí àwọn ti ó ti wẹ̀wẹ̀ mi. ẹ wò fẹ́ta tí ẹ bá mú ẹ̀kọ́ mẹ́jọ oyún ó ti tẹ́tí láti ó ti. bẹ́ẹ̀ ọ̀lẹ́ ìdílé yẹn wọ́n máa ń bá Ẹjẹ́ òfin lá. Dá lórí jẹ́. Á ọkùnrin rí lá. Ìjọba ẹ̀ máa jẹ láwo. Kí á fi ẹ̀kú títì. Ara kan pẹ́ sọ̀rọ̀ fẹ́ dájà lé lánàá tẹ́lẹ̀ rẹ̀, ẹ máa jẹ ilá ìlú ọkùnrin nídìí ẹ o. Ẹ̀yìn pẹ̀ máa ṣe ilá fún o. Èèyàn jẹ ní ìlú ìdí ẹ̀kọ́jà tó fẹ́ jẹ. Ilá wà lọ́ọ̀gà Amẹ́ríkà ni. Ìlọ́dà ìlọ́dà bàbá ní a bá ti ilá lásìkò láti lẹ̀. Ṣé ẹ bá wá fẹ́ ṣe é? àmàlàtẹ́fẹ́ jẹ́ yóò ẹ̀tọ́ kúrò ẹ̀bà yóò ẹ̀ta jì mú ẹ̀ ẹ̀ máa lè kí ìfúnú ni èyí ò tún bẹ́rù ọlọ́run bẹ́ẹ̀ ní lè kí lọ́kọ̀ ọmọ pàtàkì làgbọ́ ọmọ bóòdì làgbọ́ ọ̀dọ́jà yóò máa kò ní lórí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n jẹ́ lórí wọ́n ní ọmọ jẹ́ ń jẹ́rí ọlọ́run

ọ̀wà fẹ́ kó di yọlọ́run ọlọ́run yọlù olúwo lè yọlù àáwọ̀ tí wọ́n fẹ́ ìwà ní ẹ̀mí jì ẹ̀sìn mọ́tọ́ mùsùlùmí tí bẹ́ẹ̀ lọ́wọ́ kò sọ́dọ̀ lára rẹ̀ kì í ṣe dáàmú bí ó ṣe tán tọ́ba gbogbo tó yóò ṣe kó dún ìlú ṣe yóò tó nǹkankan lẹ́ẹ̀kan ní ọkọ̀ sálámù ò lè kó sálámù sálámù ìyẹn tó lè kó bẹ́ẹ̀ ni pé bọ̀wọ̀ lọ lé ìlú wọn àlọ́wọ́ wà wọlé ó lè sọ mi mo sì sọ̀rọ̀ mo bá gbé òkú mi múlò lè yọ tó bá dé àyè mi ṣùgbọ́n wọn náà lọ sí mi dáná àsìkò yìí àsìkò yìí káwọn dáàbì rẹ yìí àsìkò tí ènìyàn máa ń wò pé ah sábà ní àti lọ́wọ́ ti kò lóye ìdí pé kó o gbójú bàbá làbọ̀ ní wọ́n wọ àsìkò làsìkò yìí sábà ní àmọ́ fi wẹ̀rẹ̀ owó ẹ̀rẹ́ yọ ọ̀sùn àsìkò yìí ní ìmọ̀ tí ìbí bá ń sọ̀rọ̀ tí àsìkò tí ìyẹn ń ṣàtúnṣe láì nìdíre àsìkò yóò bá gbogbo ọmọ sọ fẹ́lẹ̀ àgbẹ̀ wẹ́ olùsùnú ìdí òṣèlú náà káfí wọ ọdún ìdíjà náà ìdíjà wà nínú wàtá ìdíjà rẹ o ah! ọkọ̀ ilé yẹn o. bọ́ ọkọ̀ òní lóbìnrin wọn wọ́n ti lò lórí ẹgbẹ́ sọ́dọ̀ tó ń bọ̀ nínú ìfúnmi à mọ̀ fẹ́ fi máàkì ọdún yìí ọlọ́run yọ lọ báyìí ọlọ́run jẹ́ kéde ọlọ́run dàgbà pọ̀ mọ́ rẹ o sẹ́kùn dàgbà pọ̀ mọ́ rẹ o. àtúntà àwọn yìí ó dàgbà kó sódà pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo wọ́n tẹ́ ẹ̀rọ máa jẹ ọ̀lẹ̀ mọ́ ọlọ́ ogun ẹ̀yìn náà tí ẹ̀mọ̀ká ayé ìdájọ́ tí ẹ̀gbọ́n sí àbáwá wí wọ́n ní ibi pẹlẹbẹ ṣé ẹ̀kọ́ yé dáa ni ọlọ́ọ̀lẹ̀ ẹ̀jẹ̀kọ́ ọ̀lẹ̀ gẹ́gẹ́ rẹ̀ ni wọ́n kọ́ gbé láti di ewé tó ń gbọ́dọ̀ tó bá dé yóò lè gbó odidi nìkan lẹ́jọ́ náà wọ́n wọ́n lè kẹ́rin jẹ́ kẹ́kẹ́ táyé gbogbo alájọ́ wọ́n ti fi padà láàrin ọmọ tàbí yọ ó èdè ẹ wa ayé ta yóò wù làmú ìlànà ìlànà rẹ̀ akẹ́jẹgẹ ní ìṣèkìlẹ̀ o yóò tó fẹ́ àbú ẹ̀fílẹ̀ ṣe ẹ̀mí òkiri torí pé a ti wà lálẹ́ tó rà dáadáa ọ̀kẹ́ mẹ́jọ abẹ́rẹ́ pẹ̀lú alẹ́. alẹ́ tó fi ní òye pèlú ẹ ló tún wá ṣe nígbà wo yẹn wọn bàbá wọn tá a máa nu wọn ni wípé ẹni tí ò sì lé léwu ẹni kékeré láyé èsè ewúrẹ́ òbí kẹ̀kẹ́ iye ẹran tó sọnù. ìkẹlẹ ewúrẹ́ rẹ bí o àtàlẹ dáńtà mi kódà ọgbà rẹ lè rí rẹ lẹ ní èsè olóòtú ni o ìyẹ́ ẹ̀rẹ́ tá àlẹ́ ìfẹ́ gbóògùn ìjẹ́ náà lọ́dà ọdún ìjẹ́ gbé lọ ẹ̀rẹ́ àti wà bóòlù wọn lẹ́yìn ìpè ìjọba ìgbé àgbègbè ìgbé àtàfà àti ìṣọ́ àwọn ẹgbẹ́ òun á lè dúró dédé àti kakura wa lọ́wọ́ kábíyèlè o kakura wa lọ́wọ́ èèyàn yóò lówó òfìfì dáadáa ó sì lọ́wọ́ rẹ̀ ó sábàgà ó tó wá dáadáa pé wàláyé àbú ìṣe yẹn rí àbú mọ ẹ mọ ni ọlọ́dọ̀ ló ń ṣe kú kì í ṣe pé kó wọ́n bẹ̀rù yẹn mọ́. wọ́n ti jọ wọ́n ti jọ ní ọgbọ́n mi rìn mọ́. jọba bá a ṣe wo eré o bí wọ́n bá ń gun lábẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ èyí ọ̀padà fún un ọdún tẹ́kì ní ilé mẹ́rin ó tóbi abẹ́lẹ́kẹ́rẹ́ wà láì bẹ́lì ní nǹkan létí yóò padà sá. àtúntò dàpọ̀ la wà yìí o àtúntò la wà yìí sọjà pọ̀. ọ̀rọ̀ àtọ̀ òlíyá àtẹ̀yìnwájú ìmọ̀kọ̀ àbẹ̀wò àbíkò òṣìṣẹ́ lágbàdá tó ń jẹ́ pàdé olú gbẹ́dẹ̀ ní kúlẹ̀ pẹ̀lú mi dá àwọn ibi káńtà ìgbàlẹ̀ yọ̀rọ̀ lọ kò sì lórí ìjọ rẹ tí ọ̀rá sọ fún. ẹ ló wọn fi dágbọ ọdẹ yẹn ọdún kò bí bátìrì ti dà sí. àsìkò àwà yìí àsìkò sọ́nàkọ̀ àsìkò àwà yìí àsìkò àwẹ̀ gbogbo nǹkan ẹ̀yọ́ ní èrè mẹ́rin sọ́jà tó lẹ́yìn nínú àti ìdàgbé mọ́tò ìdáyé kìí tí mọ́mọ́ àti olùgbọ́wà ọ̀rọ̀ bá sọ̀rọ̀ mi pé ànábi dúlẹ̀ yàrá amẹ́lẹ́ dúlẹ̀ ọdún sẹ́lẹ̀ ànábi sọ kẹkẹ fún ti bá ti sin tètè wọn lẹ́lẹ̀ ànábi àlẹ́ àti sọ pẹ̀lú àwọn awẹ̀ fàfi nà ó lẹ́yìn sẹ́lẹ̀ wọ̀ ẹ̀yìn ní tí a bá kó àwọn ẹ̀ṣẹ́ ẹgbẹ́ wà lọ́wọ́ lọ àwọn ẹlẹ́gbẹ́ mẹ́tẹ́lá wọn bẹ̀rù yẹn tó lè tó pa bí ìjókòó tí ó fẹ́ tó wákàtí mẹ́ta nígbà tá a bá sọ wípé ẹgbẹ́ tó jáwé rẹ̀ pé ta wá lọ́kà láàrin wà jẹun ọ̀rọ̀ àwọn àfà àwọn ọlọ́pọ̀lọpọ̀ èyí ṣùgbọ́n tí kìí sọ fún ọ̀sán nígbà tí wọ́n kọ́ lè ní káàkiri dúró náà torí àwọn òun sí ni òní ẹlẹgbẹ́ ní oṣù tẹ́lẹ̀ yẹn sí tètè ìmókè wájú ọlọ́ ẹ bá tágbára ìbá gbé e láti wá lóṣù láti jọ láìpẹ́ ọmọ ìgbé lọ sí ìdíyẹ́wọ̀n àrọ́kà ọ̀pá yẹn ti jọ yìí ẹ̀ ẹ̀dọ́ bá tẹ́tẹ́ wọ́n bí àtọ́sí ìwọ̀ ìlú yóò tó yóò máa wà ìgbé ìta yóò máa wà ìgbé ìjà ìṣeré. ọlọ́gbọ́n náà tẹ́tẹ́ àwọn ìgbẹ́jọ fún wa ilé fún wa nípa wàhálà àwọn àṣekò ìlú náà. àwọn ní àwọn tí náà yà á táyì wọn jẹ́ láti gbé láyé wọ́n tẹ́lẹ̀ náà wọ́n lọ́wọ́ èyí àjọ òkè. ṣé ìwà lọ́sẹ̀ wà fẹ́ Yá àbárí kó bá. Ó ń kó lọ tiẹ̀ náà. Ìyọ àwọn ilẹ̀ lọ́wọ́ lọ́wọ́ tí bàtí ẹ̀sọ́ jẹ́ òkè ọjọ́ mi. Bàbá gbọ́dọ̀ ti tẹ̀lé olúwa bá ti kọ̀rọ̀. Lọ́wọ́ yẹn ló lọ. Jọ̀bọ́n, àti ìkọ̀wọ́ láti wọlé. Sẹ́wọ̀n ní Áfíì, àti náà lọ́wọ́ tá fún mi kò ní fẹ́ tí wọ́n fùsùn mẹ́lò ń jẹ́ lẹ́lẹ̀ ní kò rán mẹ́bà sí náà báwo lè kí wá ní wíkẹ̀ndì ah, báwà tó ó rà láti ọ̀wọ́ ní ọ̀rọ̀ àdájọ́ kí wọ́n lẹ́ báwà láyé ọ̀rọ̀ ẹ̀mọ̀ náà kí máa gbóṣùgbàgbó ti kọ́wà sí àfáyín tí ti sáàmà bọ̀lẹ̀ yìí ọdún àwọn sọ yóò pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ ayé ìfẹ́járe àti wọ́n yìí káàkiri sí ẹ̀rọ ọ̀rọ̀ pátàkì ọlọ́dún ló ń lọ́dọ̀ pọ̀ mẹ́yìn lọ́dún ni o àwọn èyí yóò lọ tẹ́tẹ́tẹ́ o. ẹ lórí kọ́lẹ́ gbẹ̀dẹ́ lọ́la mọ́lá ní àbá. wà ní àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ kéèyàn ò dín dàjí ọmọ ẹlẹ́wẹ̀rẹ̀ kìí ọdún tí wọ́n wọ́n sí ọmọ kò ní rí bẹ́ẹ̀ ìyá náà ọ̀ǹtàṣẹ pápọ̀ làtẹ́ra wà fẹ́ làlágbó lẹ́nu lọ́dún lọ́dún mẹ́tọ́jọ́ ní èkó lé ẹ̀yìn àpẹ́ ìta ẹgbẹ́ ìmú ẹgbẹ́ ìmú ṣùgbọ́n nígbàpọ̀ ọwọ́ adẹ́rẹ́ tí kò sí náà lọ́dún. ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbòho ni lọ́dẹ̀ lọ ìdí sùn sọ pé lọ́dà gbàlà lọ́mọ wa rí wà máa rà táwọn tó wò bàbá yẹtọ àbáta nàbà àti ìgbẹ lórí ètò láìpọ lórí pé yàgbó de wèrè wèrè wá ẹ̀kọ́ rẹ lọkọ o ọmọ tí ń padà kù o tí ló dé wúlò aláàbò olóko aláàbò olóko ọmọ tí ló dé tó tẹ́lẹ̀. Jẹ́bẹ̀ẹ́ ń tọ́ bá bọ́ọ̀lù gbó wà lẹ́rù lẹ́sìn àtúwáwà yìí àtúní àpá yìí àtúwáwà àtúwáwà ọlọ́run yọnu lọ́wọ́ yìí ọlọ́run ní jalè mẹ́wó sàánú mi dàgbé mọ́kẹ́ rẹ̀ wọ́n ọlọ́run yọnu lọ́wọ́ yìí ó sì gbà bẹ́ẹ̀ wọ́n yọnu lọ tẹ̀gbọ́n yọnu yọ àti àwọn àkìyàn sí ìyọ̀lẹ́dà ìjàmbá gbogbo tẹ̀yìn mọ́ ah, ọlọ́run ṣàkóso ìgbàgbọ́ orí sọ́ni ọlọ́run sábà sàánú lọ́sẹ̀ kó so rẹ̀ àsìkò fáwọn yẹn wọ́n sọ kálá nígbà tí wọ́n sọ wípé jẹ́mọ́ ìlú tá a bá gbọ́ yé mi nǹkan ọ̀fẹ́ sọ yìí káwá gbọ́ yé mi ìtẹ́tọ́ lẹ́sẹ̀ ọ̀rọ̀ ti tí mọ́mí tí wọ́n lórí tọrọ ọbẹ̀ lékejì ọwọ́ abọ́jọ́ báyìí báyìí ọwọ́ àtìrú ọjọ́ wọn ah! ọjọ́ wọn jẹ dọ̀ tún ilé ẹtí akọ́rọ́ ilẹ̀ lọ́kẹ̀ sálọ máa wáyé ọba wọn ló sì kí ọdún tí mo kéde ká ẹtí ẹwẹlẹ ṣùgbọ́n ẹ̀kọ́ kan dáadáa o látàgbò méjì àárọ̀ tàgbò méjì ọ̀rọ̀ ẹni o jẹ̀mọ́ tí wọ́n fẹ́ ẹ̀ṣẹ̀ pa òun ìdìbò àbúrá tó fẹ́ ẹ̀ṣẹ̀ sábẹ̀ṣẹ̀ how will ah this an opportunity káwọn sáré dé káwọn sáré wo káwọn pé ọlọ́run tó ní gbogbo ní ọdún lọ wọ́n tẹ́ ìrò lẹ̀ wọ́n tẹ́ ìkẹ́ lẹ̀ wọ́n tẹ́ àforíjì lẹ̀ wọ́n tẹ́ àánú lẹ̀ ìwà ní sáré sí jẹ́wọ́ ìdí asáré sí ilé ìgbésẹ̀ sàṣọ ilé lẹ́tà kọ́ọ̀tù sí ọ̀rọ̀ ẹ ìdábàgbọ́ ìjímà lórí ọ̀rọ̀ ilẹ̀ ẹ̀rọ dé nǹkan kan á àwọn nǹkan tó dúdú sí ní àti lásìkò òní jẹ̀mọ́ gbogbo ẹ̀yìn tẹ̀ ń gba àdúrà kádùá káàkiri tí wọ́n mọ̀ sọ wọn tó bá ti ń tà lọ́yìn náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ètò lè dà mọ́ àdúrà èṣù ni o àdúrà kẹ́lẹ́ bẹ́ẹ̀ yóò níyò bí nǹkan dàrú máa ń yàn lọ kéèyàn ò súnmẹ́lẹ́tọ̀ rẹ̀ wọ́n ń níyàn kí ibẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ sọ̀rọ̀ বাজেট আবার বেড়ে যাও এটা সহজ না ìbílẹ̀ ìjọba bẹ̀rẹ̀ ní olóòdò ní ẹ̀lúgbà bí àbàbà láì èèyàn tó fi ibẹ̀ lọ́nà nínú àdádá sáà bí o bóbí àhàdìkú sọ́dá sọ́dá kọ́ jẹ́gbẹ́ ẹ̀dá ọlọ́run wà dúró yóò yọ ọ̀tọ̀ alẹ́ mi yóò di ẹ̀mí wa má bí اللهم اربط على قلوبنا فمن ربطت على قلبه فقد نجا وربطنا على قلوبه إذ قالوا فقالوا ربنا رب السماوات والأرض لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين أين لهم بعد جهيما له سيدي جنوره وليوصل ọlọ́run ní ẹ̀ẹ́rí ẹni ọmọ wẹ̀rẹ̀ ní ọgbọ́n ìbò òdílé àwọn àtàmì káàbì wọ̀rọ̀ wọ́n tún ara kúrú rí awá díẹ̀ ní ọmọ bíi tíá ẹbí yóò jẹ káàkiri ọlọ́run kéèké ní wọn kó sí ẹ wo bẹ́ẹ̀ lọ́sẹ̀ náà bá rún ẹ̀rìn ẹ̀dì ọmọ bá rún ojú àwọn ọjọ́ òun tẹ́ẹ̀kì mọ́ kọ̀ ọmọ tí ó ń sọ̀rọ̀ yá tà òun kúkú mọ́ lórí ẹ wù ú sọ̀rọ̀ bá pàmò ọlọ́run ní ìyá Musa díẹ̀ báyìí ló kú kọ́ lórí láti rí lè fi ọ̀nà pé ẹ̀wò ẹ bá ń gbọ́ máa tẹ̀mí ọ náà náà àwọn ọmọ kan náà ọ̀sìn ra àwọn adìẹ ọkùnrin akéde ọkùnrin mẹ́lẹ̀ fún ya bẹ́ẹ̀ ló lè sùn wá bí ó sì kéde ìgbé fún ti ẹ̀fẹ́ اللهم اغفر قلوبنا اللهم اغفر قلوبنا اللهم اغفر قلوبنا يا ارحم الراحمين ويا اجل الاجلين àjẹmá ẹlẹ́kùn torí ọ̀nà àní kálá pé àgbẹ̀sọ́ ní ti ọbẹ̀ ẹ̀fẹ́ ti ọ̀rọ̀ rẹ̀ nínú àkìlẹ̀. sọ àwọn àti pé àwọn iṣẹ́ kan máa wáyé ní ìjọ lóṣù so nígbà pé alẹ́ bùkátà tí ọ̀pọ̀lọpọ̀ alága mọ̀ lọ́wọ́ lórí ṣùgbọ́n bàbá tó wáyé pé àwọn ẹ̀rọ àṣìṣe lórí ẹ̀ tó bí ká bẹ́ẹ̀ lọ nílé ní ìlàjẹ ìdí ọdún ní ìdúpọ̀ àwọn kàdá àwọn ẹgbẹ́ bùkátà báwọn ṣe sọ alẹ́ pé ẹgbẹ́ ká orúkọ lẹ̀ ló sáwọn tó bàbá náà bá fẹ́ káwọn àṣìṣe ọlọ́run ṣe lọ́sàn-án dáadáa ní ìpínlẹ̀ Ọ̀gáwọ̀ ọlọ́sàn náà kára ní ọ̀pọ̀ tó ti kúrò yóò lè yí ọdún náà tó wà wáyé lábẹ́